State. Mm, such a nice place. Oh, thank you so much. Wow. Mitati marriage lele, my wow. humble abode. Um, play to us of me phone because oh. I will have paid massively for you. Can you can offer? Okay. Shopping, wine, koya, anything okay. you want. Okay. Just give me a bottle of water. Yeah. Okay. But I will be fine. Okay. Yes. Ah ah ah ah ah. Wo ti ẹ pẹ́ tó wá òun pè ee òun ò tiẹ̀ sọ fún mọ́ òun bí ẹ ṣé pé àjọkọ́ wọ̀ọ́rìn wá ni. Mm. you looking good. thank you how are you. ṣùgbọ́n máa ń sọ láti kó bá dínkù máa ń láì kó jókòó sílẹ̀. ọkọ oh, ṣe eh, ó ti háìdì jàre mo Oh fún àrùn lókè. ó Wow, kilo <laughs> kí ló mọ̀ wá kí ló in fact I'm going to fẹ́ my local today because um, traffic you know. Eh, anyway anyway. ṣó to ṣe lálejò ó ti ṣe mí lálejò èmi gan ó ti fẹ́ lọ kó gbogbo nǹkan fat ó tiẹ̀ ti lóun fẹ́ sí oúnjẹ dáadáa. ìyẹn obìnrin bí romantic ọ̀rẹ́ what's your problem. but i'm i'm on my way out i'm on my way out so mo fẹ́ kó mo fẹ́ anything i just wan go because nítorí traffic oh, ṣe mo bí traffic ìlú yìí ṣe rí i don't want to be caught up in the traffic so, so mo fẹ́ lọ mo fẹ́ máa lọ. okay. yeah. thank you. oh shit <laughs> okay na. all right. Uh. yeah take care. Yeah. <laughs> All right now. Take care. Kí ló dé náà gbójú kó ń bẹ̀ ó ti lọ ó to ṣe wo ẹ tó fẹ́ wò lẹ́kùn pa ni àbí òun ni gbogbo to ń ṣe. Ah. Ṣùgbọ́n pé before now mi ò rí fún mi ẹ fáìn tó But back to put her gown oh, looking at her from the back, she looks so. Ah! Uh, doctor, doctor, doctor, at this point, stop, please. Okay, now let me tell you this. <clears throat> Actually, the first time tí meet her, but there's something so special about that girl yeah ọmọ bí èmi àti ẹ bọ́rọ̀ ṣe pawápọ̀ tó lè gbé àjọ save life ẹ eh, and all that àjọsọ police station though you know and all that mo rí there's something that the Lord is saying about that. Dọ̀tun Dọ̀tun are you okay? are you asking me? ìbáwò. I don't think you're okay ló ṣẹlẹ̀ kí lórí. because tó bá yìí pò wá òkè ni you met a guest in my house. o ṣe guest ẹ èèyàn tí mo introduce sí ẹ lórí sick bed nígbà tí wọ́n wà unconscious tí bọ́ bá ẹ lápá. yes. pépà tó wọ ẹnìyẹn ti wá. hello. listen wọ́n wá ní pé tí aláwọ̀ èèyàn tí ojú ọkọ̀ àti ọba ti mọra wọn aláwọ̀ èèyàn máa ń yẹ báyìí. ó yẹ kó o ti yẹ báyìí náà. ìbọn ló yẹ kó o yẹ báyìí. hello. how you suppose to. aṣọ àwọn kì í ṣe òun ṣe lé ah mo dẹ̀ ń bá ẹ̀fọ́ pẹ̀lú style pẹ̀lú style bí àṣẹ èèyàn tó wà intelligent tó yẹ kó yẹ kó yẹ kó tó pé wọ́n tún sọ ni pé i'm in love with this girl o dẹ̀ sọ ara ìlú òṣìwò ló yẹ bá. dọ̀tun dọ̀tun listen dọ̀tun listen if i'm in love with this girl then you are stupid you been doing this right from university days i go take that again from you. Really? so o ti ní tipẹ́tipẹ́ tó sọ and let me tell you gbogbo tó àlọ́kùn ẹ̀ wà láti ẹ̀ ní ẹ̀kọ́ díẹ̀ àpẹẹrẹ ọkàn but listen sórí baptist girl má jẹ́ kí n lè lára lẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ rántí jẹ́ kí n wọn ní tẹ́ pé nǹkan tó báyìí lápá ti báyìí lọ́pọ̀lọ́ tẹ́ pé o ní mẹ́mórì mọ́ èmi ni mo introduce guys pé ok o ẹni báyìí rèé o. wọ́n dẹ̀ ìjẹ̀dá bàtà tí mo ju ara wa kí ni. ṣé wàá rà ṣá ẹ yá ṣé wọn máa jí ẹ. wọ́n ní má cross path mi o tó bá kọ lóbìnrin dé mi kò sí wọn tí mo dáhùn ṣe kò sí wọn tí mo dáhùn i'm telling you. o ti wá rí ìsìnkú fẹ́ tẹ́ wàá tẹ́ wàá fi àtẹ́tẹ́ bíi máa jẹ̀jẹ̀ àwọn tó ń yẹ gan wá rí ẹ wà á lọ sí ètò wọn. ó dà ó dà ó dà ọ̀nà mà you were behaving like a child. ó dà pé ọ̀nà mà lọ́dọ̀ lọ́dọ̀ ìgbọ́dọ̀ àgbàdà lọ́pọ̀lọ́ ni. imagine this idiot now èmi ní idiot náà kẹ́rọ̀ mọ́ ẹ̀rọ. ó dà ní pẹ́ẹ́pọ̀ ní yàrá mọ́mí bí àwọn ọmọ kan síbì kan tó wọ̀n dẹ́kẹ́ mọ̀ ilé máa wé ìsànú sí. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni bá lùkù tó jáde jáde jáde. ẹ má bínú ẹ ṣáà tẹ̀kẹ́ yìí sí. ó jáde nínú lébi lóko jáde nínú lébi. báyìí lọ wo jẹ́kisọ́ kí sọ mi lọ. tó bá kọ̀ tó jà wọnú ọ̀rọ̀ wọn ẹ̀mí á bọ̀ sí. bẹ́ẹ̀ ló sọ fún ẹ wàá mi sọ pé mo pa ẹ́. ó fi kú táìtì náà mi. a pa ẹ́ ẹ̀mí àná máa rí àwọn ọmọ ìdílé mi jọ pẹ̀lú ọ̀nà ó jáde nínú. mo ní kó bí wọ́n gbé mi jọ ó ní ẹ̀ kí ló ṣe. àánú àwọn ni yóò ṣe. wo ajá tó dọ̀wọ̀ ó dẹrùn ògùn máa gbà ẹ̀mí ẹ̀ ló lọ́mọ ẹ̀. ẹ má bínú ṣe ti dọ́. mo fún ẹ̀gbọ́n ẹ̀ ní just twelve hours tí ò bá fi rí mi pa. kí ló máa ṣe. àkúsàmì ẹ̀gbọ́n ẹ̀ máa bá burú ẹ̀ máa bá já ẹ̀ máa bá ọgbọ́n lẹ́yìn yẹ́ ẹ̀ tó ní ìlà. ìwọ ọlẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀fẹ́ yìí àbí. tó bá yìí ma you see wàhálà. lọ kọ́ bàbá.